الحمد لله والصلاة والسلام على سيدنا نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أنا وقف مولانا وبعد روسيج وسموك وأستاذي ونبي محمد صلى الله عليه وسلم في رمضان الصعب على سنة البلاد جليلة مالك سلام عليكم ولا الله وبركاته náà ti ti kọ́ ọmọ wa pẹ̀lú àwọn olùkọ́ wa náà bá a san ẹlẹ́sìn rẹ̀ gbogbo àwọn náà pátá kọ́lọ́n kò ti kárí ọ̀nà ọlọ́run láyé ilé àti tó gbọdọ̀ a àrùn. gírámà ti àhàm rahim. bẹ̀rẹ̀ wọn bá mi tọ́lá ìnáwó tí àdáṣejú ọ̀nà ilé ìtọ́sọ́mọ́ àbẹ̀ gbogbo tí ìṣẹ̀lẹ̀ tí ba ìjọ jẹ́ mẹ́ni lọ́wọ́ gbogbo aburú tí ìṣẹ̀lẹ̀ ọlọ́run méjì kọ́kọ́ kan tẹ̀lé ń bí ọlọ́wọ́ ẹ̀rọ sí arahamu rahim gbogbo táà fi tó ti jẹ́ síbi kọ́nà kó fọwọ́ ṣe àwọn ọmọ táà fẹ́ kú kọ́nà kó fún ọlọ́mọ alábàríkà àwọn ọmọ táà fẹ́ ṣe wà límọ̀ fún kọ́nà kó ṣe ní àwọn kó ṣe gbọ́n ní ọmọ alábàríkà tó bá mẹ́rin kọ̀ọ̀kan wa. bákan náà bàbá àbíkọ yóò táwọn náà fẹ́ sin ọmọ lọ lé ọkọ lọ́sẹ̀ tó tẹ̀lé ọlọ́wọ́n àbí èyí tí wọ́n fẹ́ ṣe ọlọ́mọdé káwọn náà ká gbogbo nǹkan kan wá náà tó wá ní bùkátà kọ̀ọ̀kan ló ń kọ́ bá gbé bùkátà wa gbéra mọ́ sí arhamu rahim nítẹ̀síwájú ní síra sọ̀rí bukhari ilé ìtàn bábọ̀ kìtàbù lùgúsù náà làwà ibi tí ń sọ̀rọ̀ nípa ìwẹ̀ fún wa báàbù tí yá tún kàdà rọ̀ ní báàbù lùgúsù marratan wahida báàbù tí ń sọ fún wa yìí pé a ti kàkàfẹ́ ìtọ́ sọ pé sàdásà mọ̀rọ̀ pé èèyàn wẹ̀ orí pípé yẹn bá ń wẹ̀ eléyìí kan wá sọ fún wa wípé aléwẹ̀lẹ́ kọ̀ọ̀kan náà o arífikẹ́mi aléwẹ̀lẹ́ kọ̀ọ̀kan náà torípé níta fẹ́ mú bẹ́ẹ̀ náà ni wípé tààmì mọ̀lẹ́gẹ́fẹ́ lèlùmà òun náà ni kó mi ó sá ti kárí ara a sọ fún wa ní tẹ́lá náà bí dáàbò tó kọjá wípé ìwẹ̀ eléyìí tá à ń sọ yìí ó yàtọ̀ sí ìwẹ̀ kàǹkàn àtọ́sẹ́ o torípé ìwà ọṣẹ àti kàǹkàn àwa la nìyí òun fúnra ara wa ìyẹ́kọ́ náà ní oṣù pẹ̀lú ìmọ́tótó ẹ̀sìn wa ẹ̀sìn ìmọ́tótó ni ṣùgbọ́n eléyìí wọn ni tẹ́sìn sọ gangan wọn ni ìwẹ̀ jẹ́nẹ́bà àbí áídọ̀ àbí nifas àbí àwọn ìwẹ̀ júmọ́à ìwẹ̀ jíjí ara mi àbẹ̀lọ́hùn ìwà náà pátá eléyìí náà kọ́lọ̀ kó sí lọ́rùn fún wa àwọn tá a ti ṣerú ẹ̀rí ọlọ́nkọ́ mọ́sí lẹ́ẹ̀kan kí báàbù gọ́sìlù mọ́rọ̀tàn wáhìdà eléyìí ni báàbù tọ́lọ́ sọ fún wa pé ìwẹ̀ àlewẹ̀ lẹ́kọ̀ọ̀kan náà سرد حديث على بير اللبايك حدثنا موسى بن إسماعيل قال حدثنا عبد الواحد عن الأعمش عن سالم بن أبي الجعد عن قريبي عن ابن عباس فترى عبد الله وعباس كلهم قبائل المسلمين دام في ترجمان القرآن قال قالت Maimuna ó ní ìyá wa Maimuna ti ṣe ìyàwó ànábì ó sọ fún wa pé wàdà tẹ̀lé nàbí yìí sallallahu alaihi wasallam al-ghusl ó ní mo gbé omi ìkẹkalẹ̀ fún ànábì láti ní fi wẹ̀ fàgọ́sẹ̀lá yàrá yìí máa rọ̀tẹ́ yìí ó kọ́kọ́ fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mejì áwùsàlẹ̀ àti àbí díẹ̀ mẹ́ta sí kátẹ̀sọ́kú fọ̀ ni ẹ̀rí táwọn àbá àbí tí wọ́n bá mú àdìsí wá tí ń sọ nǹkan méjì pé àbí eléyìí ni ìtumọ̀ rẹ̀ ni wípé ó mọ̀ yìí pé inú méjèèjì yẹn ọ̀kan náà ti ṣùgbọ́n láti lè jẹ́ àmọ́ náà èèyàn parọ́ mi ò rántí mọ́ ṣé méjì ni wọ́n ṣe ní àbí mẹ́ta ìbẹ̀rẹ̀ náà láti àwọn pé aṣẹ́kọ́ méjèèjì náà ló dúró aṣẹ́kọ́ méjèèjì tó ti sọ yẹn náà kò sí ìtò lẹ́tọ̀ ń bẹ̀rẹ̀ méjì náà ló lẹ́tọ̀ pé wọ́n kọ́kọ́ fọwọ́ lẹ́ẹ̀mejì àbẹ́ eléyìí hàn wáyé pé tá a bá fẹ́ wẹ ìwẹ̀ jẹ́nẹ́bà àbí ìwẹ̀ ayé tàbí kan ká tó kọ́kọ́ mọ́wọ́ dé abẹ́ wa àkọ́kọ́ fọwọ́ yẹn náà torí ṣeéṣe ó lè ti gbàgbé bóyá bó ti ṣe tán àbí obìnrin náà ni ó lè ti fọwọ́ mú kankan tó yẹ kó tó bá mú dójú abẹ́ rẹ̀ ó lè kó nira bá ọ. abẹ́rẹ́ gan eléyìí júwe ìmọ́tótó tó wà ní Islam pàápàá jùlọ private part wa kì í ṣe gbogbo oríṣiríṣi nǹkan lèyẹn máa mú lẹ́rẹ̀ẹ́ ẹ̀rí pé àwọn onímọ̀ ìlera náà wọ́n kọ yín wọ́n kọ ọkùnrin tó bá ní bóyá tí wà bí ìyàwó rẹ̀ tẹ́ bá ní nǹkan pọ̀ bóyá kó tó lọ wẹ̀ bóyá wọn ní lo bí ankáṣífù kan nàbá ìdásọ kan láti fi nura ọ gbọ́dọ̀ jẹ́ jásọ tó mọ́ kò gbọ́dọ̀ jẹ́ sí pé wọ́n kàn máa jùlẹ̀ síbi tó bá rí mo ti lò tán òjìlẹ̀ náà o tún fẹ́ lò ń gbà náà o tún mú bẹ́ẹ̀ náà ni èyí ti bẹ́ẹ̀ ó lè dá ìsàn ó lè ká ìsàn sára rẹ̀ àbí kó ká ìsàn sára ìyàwó. gbogbo àwọn nǹkan wọ̀nyí inú ìmọ́tótó tẹ́sìn kọ wà ní. Yẹ́lẹ̀ ló wá tó fi jẹ́ sí wípé káfẹ́ pàtì yẹn ojú ara yẹn ṣíṣe fi mọ́kàn máa fi ṣíṣe gbogbo nǹkan náà fi kàn án. nígbà tọ́wọ́ rẹ kó tó di pé ó wẹ̀ ó kọ̀kọ́ kó tó di pé ó máa bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ kan bẹ̀ ó kọ̀kọ́ yẹn ilé ìgbà wọ́n ní tó mà lẹ́yìn ìgbà tó fọwọ́ tó mọ́ tán ẹ̀rí gan tó mà yòfìlú mọ́dá yòfìlú al-ishtirak wà mọ́dá wà tartib wà ta'qib ó ń sọ fún wa pé ànábì ṣe nǹkan yẹn bó ṣe wá ṣe nǹkan yẹn tẹ̀léra wọn. nìtún máa gbọ́gara ṣìnà rí i lẹ́yìn bẹ́ẹ̀ ó sì tún wá bomi sí ọwọ́ àlàáfíà rẹ̀ fàgọ́sẹ̀lẹ̀ mẹ̀dàkìrà mẹ̀dàkìrà ń bẹ̀ yẹn ọ̀rọ̀ àfà àtúntò ló wà lórí ẹ̀ wọ́n ní jámù ńlá mufradala wọ́n ní jámù kan tó ní mufradala àwọn kan ní mufradala kan táà ń pè ní mìkàr wọ́n ní mufradala kan táà ń pè ní kẹ́ni mìkàr ala kulli wọ́n gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ àti kẹ́lìmọ̀ yìí òun náà ní abẹ́ ìyẹn ni nǹkan ọmọkùnrin rẹ̀ atagbèsàlẹ̀ méjèèjì báwa bá ti yìí nìyẹn ọfọ gbogbo ẹ̀ ọmọ ànábì fọ gbogbo ẹ̀ ọmọ dáadáa lẹ́yìn ìgbà tó fọ tọmọta tọmọ masa ẹ̀dá ọ̀bẹ̀rẹ̀ àrùn lásìkò gbà náà kì í ṣe bí táìsì ibi táwọn ànábì ti wẹ̀ fẹ́ nǹkan kan kò sí sí táìsì kódà àwọn ẹ̀fí rẹ orí yẹn rìn ní láàánábì tó wá ṣe tán ànábì wa ra fi ọwọ́ yẹn ọwọ́ àfọwọ́ yẹn gbolẹ̀ kọ́ yẹn ó lè má dáadáa àlẹ́bí wa tó fọwọ́ yẹn gbolẹ̀ ẹ̀rí tó taba tábà náà á ti kíni tó nìkan ra fọwọ́ yẹn gbolẹ̀ tàwa tajáde tọ́ílẹ̀tì tàbá níbi tí ìpín wà yẹn wà kákọ́ ra fọwọ́ yẹn gbolẹ̀ bó ṣe rí yẹn àríwá ah ilẹ̀ náà ìfọwọ́ yẹn gbolẹ̀ náà ó mọ ju ọtẹ lọ ó mọ ju kẹ́míkà kan lọ tó ká ra fọwọ́ gboyè pẹ̀yẹn ó mọ ju ọtẹ lọ ó mọ ju kẹ́míkà lọ tọ́wọ́ bọ́ bó yẹpẹ àìsàn abomisan ọwọ́ yẹn nù á rí i pé yóò má kò ní sóorun kò ní sí ìfẹ́ kan kọ́dà jáǹtì jan yẹpẹ yẹn ó pa tọ́ba lè tẹ̀lé ọwọ́ yẹn torí ìdí eléyìí ìyẹn ànábì ṣe bẹ́ẹ̀ lẹ́yìn gbàtà ànábì ṣe bẹ́ẹ̀ tán ànábì tó wá ẹ̀rí pé ànábì tó wá tán ọwọ́ yẹn fò bákan náà tó má madmadọ́ wà sáńsàkọ́ ànábì ṣẹ̀ṣẹ̀ wá bomi ó yọnu ó ثم أفاض على جسده wọ́n dáa dó ní pé báwo lórí pípa wọn ò sọ níbi àdìsẹ́ eléyìí ṣùgbọ́n níbi tẹ̀síìmù yẹn àlẹ́ yóò pa orí náà tó mọ àfáàdọ̀ aláìjásẹ́rì ọwọ́ padà sí ìta kàlánà lẹ́yìn bí ọ̀sẹ̀ wàá dami sí ẹ̀là pẹ̀rẹ́ ara rẹ̀ tọ̀tún. bákan náà ó dami sí ẹ̀là pẹ̀rẹ́ ara rẹ̀ tòsì ta awala min makani i lẹ́yìn náà wàrà kú láàyè ibi tó ti yẹn díẹ̀ fagọ́sẹ̀lá ọ̀dà rẹ̀ ó sì wá lọ fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì eléyìí ń jẹ́ kẹ̀sí yàtọ̀ mọ́dá kẹ̀sí yàtọ̀ lọ́gọ́sì bá a ti máa ń wẹ̀ ìyàn kan ní nínú ọ̀nà bá a ti máa ṣe kíni bá a ti máa ń wẹ̀ pẹ̀lú àwọn eléyìí tá a ṣe kíni tá a ti ń ṣàlàyé bọ̀ fúnra wa. bá a ti wẹ̀ ìwẹ̀ náà kò kúkálukú wa náà kábà yìí pé àwọn ìwẹ̀ wọ̀nyí ìwẹ̀ tó jọ̀rọ̀ yẹn fún wa ní Islam nìyẹn ìka tó bẹ̀rẹ̀ àkọ́kọ́ fọwọ́ a bá fọwọ́ tán a fọ abẹ́ ká bá fọ abẹ́ tán àìsàn wa sálùwàlá sálùwàlá lẹ́yọ kọ̀ọ̀kan tó bá wá kú bí ẹsẹ̀ arínú àbájọ pé ìyẹn lè fọ ẹsẹ̀ náà ṣùgbọ́n ìtọ́ dáa jù ní wípé ìyẹn lè dá ẹsẹ̀ nìkan dúró kéèyàn wá bẹ̀rẹ̀ sí níwẹ̀ kéèyàn fọ orí kéèyàn jómi ọkárí gbogbo orí gẹ́gẹ́ bá ti sọ fúnra wa kọ́lá sọ fún àbáyọ malik àwọn ní ká dá orí wẹ̀ fún lẹ́ta kóbi fún mi kárí ẹ̀ dáadáa ẹ̀gbẹ́ ọ̀tún àárín orí kásáyé kóbi rẹ̀ kárí gbogbo ẹ̀ dáadáa lẹ́yìn náà a wà fọ ẹ̀là pẹ̀rẹ́ ẹ̀gbẹ́ ọ̀tún láì ẹ̀rì àfọ̀dé rúbí àtọ̀fọ̀ ẹ̀gbẹ́ kejì náà àfọ̀ náà dé rúbí látòkè lélẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ àtọ̀fọ̀ láti ibi kan náà àfọ̀ náà dé bi jọ́ìntì ẹ̀sẹ̀ ń sáré bí láti náà àṣẹ kejì náà bẹ́ẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ àwọn àtún àdàmì tó rí àdàmì tó gbára àti omi ti kíni o omi kárí gbogbo ara wa dáadáa lẹ́yìn bẹ́ẹ̀ àwọn àyè tí máa ń jẹ́ bí káṣíkáṣí nínú rẹ̀ lẹ́yìn ìdodo ìdodo ẹlòmíì ó ti wọnú kéèyàn rárá fomi sí gbogbo rẹ̀ kéèyàn rúkó mi dé gbogbo bẹ̀ àárín ẹ̀rù tí èèyàn rúkó mi dá sọ́wọ́ mi débẹ̀ dáadáa kéèyàn tó fomi sí kéèyàn rí pé omi débẹ̀ dáadáa lẹ́yìn bẹ́ẹ̀ kéèyàn tó kéèyàn kéèyàn san ẹsẹ̀ kíní ẹsẹ̀ kejì ìwé ìgbà náà lọ gbogbo wẹ jẹnẹba ni àwọn wẹ sunna tá a fẹ́ wẹ tá a mọ gbalada lórí ó ti wá rí yẹn lẹ́yìn ọba wẹ bá a ti sọ yẹn bó bá fi omi dúrọ́ọ̀mù méjì wẹ kó fi ọṣẹ páàkì méjì wẹ olóòórùn náà sì ní nínú ẹ̀sìn péye kí wọ́n pe olóòórùn náà ní nínú ẹ̀sìn torí pé ìtọ́jú ẹ̀sìn kò ìtọ́jú ẹ̀sìn kò wẹ́ èyí tó jẹ́ tẹ̀sùn òwẹ́ torí ìdílé àwọn àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa lè léyìí o tó ṣe pàtàkì nǹkan lùkù wa náà tá a sì gbọdọ̀ mọ̀ pẹ̀lú ògbọ́n náà bí iná látún dún ní àárọ̀ tèmi a ó tún máa tẹ̀síwájú pẹ̀lú tuntun ní wọ́n ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwẹ̀ nínú àdìsí nígbà tó wọn kà ń gbà mí sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. Now.